ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu olùṣọ́ àgùntàn aishaiya ògúnbọ̀mọyìn àkórí ọ̀rọ̀ tòní ni ṣé mo lè lé ẹ̀mí mímọ́ lọ a tún lè gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àtọ̀rọ̀ mìíràn lórí afẹ́fẹ́ ní www.mekisedekmission.com www.mekisedekmission.com kí olúwàbùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. orúkọ jésù jẹ́ kí mímọ́ rẹ sọ̀kalẹ̀. So sí inú wa kó máa bá wa gbé jáyẹ fún ìjọba rẹ gbàdúrà ẹ̀mí máa máa tọ̀ wá ọ̀rọ̀ tá a máa gbọ́ yóò ṣe wá lóore yóò tú wa sílẹ̀ ògo ní fún ẹ lókè ọ̀rọ̀ fi ẹ̀jẹ̀ wẹ̀ wá nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ká borí èṣù àtàwọn ọmọ ogun Jésù Olúwa wa mi ọ̀gá ẹ̀pẹ́ èèyàn ń lọ àtíkè òun ṣe wa ṣùgbọ́n tó o bá ń lo perfume. if you use perfume. tí ó ń rùn. that that oozes out. tí perfume yẹn bá ti ń rùn. once it oozes out. obìnrin ni o. man ọkùnrin ni o. or woman. gbàgbé pé mímọ́ máa gbé inú ẹ forget holy spirit dwelling forget in you forget about that forget that it dwell in you. tó o bá dé mímọ́ wà náà kàn ṣeré ni. if you say holy spirit dwell you are deceiving yourself. there is a certain spirit. ẹ̀mí kan wà. tó wà nù perfume. that oozes out of perfume. spirit kan wà nù ẹ̀. ẹ̀mí kan wà nínú rẹ̀. spirit kan wà nù sìgá. a secret smoke. spirit kan wà nù ọtí. alcohol taking. is a spirit. ẹ̀mí kan ni. is devilish. tó sì jẹ́ ẹ̀mí èṣù. gbogbo àwọn ẹ̀mí ìyá ẹ̀mí burúkú ni they are devilish spirits. that's why tí perfume fi ń rùn. that's why it oozes out. tí holy spirit bá gbọ́. when holy spirit hears it. ó máa sá lọ. when it perceives it. akẹrẹmọlẹ aṣa lọra wẹ. it runs away from you. ẹ lè gbẹnu ẹ o. it will not dwell in you. torí náà nígbà tí n bá ń gbàdúrà. when I pray. kò tètè máa ń tọ́ ṣe ẹ tí ọ̀jẹ̀ kẹ́ mi máa dúró. know why the holy spirit is not dwelling in you bí ọba jẹ́ ronú padà kó tètè ronú padà. if you want to repent let tonight be your time of repentance. o mọ̀ ná ọlọ́run o mọ̀ ná ibẹ̀ o. you don't know the way to the place. iná rẹ ò lọ bẹ̀rì kò dẹ̀ jíṣẹ́ fún ẹ pé ọ̀nà báwo ni wọ́n máa ń gbé gbé generation has ever been there or tell you the way. ẹni tó mọ̀nà rẹ o. this is the pathfinder the one that knows the way knows where the crisis is. tó bá ṣe báyìí. once you breathe your last breath. ẹ̀mẹ́ni tó jíjẹ́ dìde kúrò nínú. the spirit that rose Christ from the dead. á dìde nínú ẹ. then will rise from you. ara kíkó yìí. this. wàá bọ́ deadly body you shed it. ẹ̀mí máa wá gbé ara tuntun wọ̀. and Holy Spirit will transform your body. with a new one and is traveling to Jesus. He knows where Christ is. With this body, you can't know where Christ All you confess here is I accepted. Ah, we tell you you accepted. Thereafter, what happens? Where is the ah, way? It's in heaven. <laughs> Do you think you can walk there? It's not a walk distance. without casting vote. kọ́dọ̀là. and tomorrow. kọ́ wọ senate. and you go to the house chamber and you say you are a member of the senate. sọ́ọ́lẹ̀ rọgbọ. you won't be allowed in at all. ẹ kò tẹ́ ẹ lè wọlé. rárá sà. kí ló bá lóò jẹ́ àwọn tí wọ́n yàn lọ́wọ́ à ń bẹ̀. the one oh nine senators. wọ́n yàn wọ́n síbẹ̀ ni. they were elected there. ẹ̀mí mọ̀ ní báyìí dúró ní gbogbo yẹn. holy spirit have those. those are the. òtọ̀rọ̀ obìnrin kan dé orí kejì òtọ̀rọ̀ kejì dákẹ́tọ̀. okay you are a fornicator you are only testing a woman. and you are you are you are unfed for. and you speak in tongue despite all this. ah you speak in tongue you speak in tongue. o tọra ẹ jẹ. you are deceiving yourself. ẹ ṣe ẹ̀mí òtítọ́. that's not a genuine spirit. ẹ̀mí òtítọ́ ni truthful spirit. àlejò ni ọlọ́run ni kì í ṣe èèyàn. he is not man but God. kò jẹun bá ti ń jẹun. he does not eat the way we. kò rìn bá ṣe ń rìn. he does not walk the way we walk. gbèrò bá ṣe ń gbèrò. he does not think the way you think. ọ̀rẹ́ gbọ́dọ̀ wà pẹ̀lú wa. and he must dwell with us. táwa náà ṣe náà máa dàtúbí. that's why we have to be regenerated. a ò lè ṣe báyẹ̀ ṣe ń ṣe mọ́. we can't do it. once tí tẹ̀mí mọ́ bá wọnú ẹ̀ tòótọ́. once you have a generation. ọ̀rẹ́ rẹ̀ á dínkù. you reduce the number of friends you have. ìyẹn lọ́tẹ̀ kọ́kọ́ máa rí that is what you observe if you have àyàfọ̀ rẹ tó bá christian. you have chain of friends you start doing away with them. gbogbo àwọn tó bá ṣe kí wàá kàn rí pé wọn. all others. you won't be able to associate. gbogbo tẹjọ ṣe tẹ́lẹ̀ ìgbà tí wọn bá tẹjọ ṣe all you have been doing in the past once you stop doing it. kí lọ ṣe ọgbàgbé ọgbàgbèrè mẹ́sìn ọgbàgbèrè mẹ́sìn o. you are an extremist you tell them no i'm not you are not an extremist. ọgbà jésù òtítọ́ gbọ́. you believe in truthful jesus Christ. àwọn tó ń sìn. those who worship Christ. kò lè ṣaláìsí. cannot but worship him. ní ẹ̀mí. spirit and in truth. ẹ ṣe nínú ọ̀pọ̀. speaking. ẹ̀yin. Hey no ẹlòmíràn tẹ wà tó jẹ pé sọrí guinness yẹn. okay stout. stout. yes sir. wọn á mú mílìkì wọn pò mọ. okay they step it down with milk stout. wọn lọ mọ ẹ̀jẹ̀ wa. okay it's. Uh, <laughs> it improves your blood. ẹ ẹ dọ́kítà is that medical recommendation. nǹkan mìíràn wà tí kì í ṣe stout. tí kì í ṣe dìgbòlógi. tó mú ẹ̀jẹ̀ wa. that gives you blood. stout is alcoholic it contains everything alcoholic. ohunkóhun tó ti bá ti wà. ẹ̀mí mímọ́ detest ẹ̀. ẹ̀mí mímọ́ ó kẹ̀yìn sí. kò fẹ́. kò fẹ́ràn it has no love with it. kò fẹ́. it doesn't like it. òun pẹ̀lú ẹ̀ ò sọ̀rọ̀ rárá. they are not friends at all. ọ̀nà tí n bá ní ọmọ àgbẹ̀ mọ́ lálẹ́ yìí. when I say you receive wisdom. kì í ṣe pé mi nígbàdúrà púpọ̀. I won't pray much. all i have been saying in the past. i'm speaking from the holy spirit. babalọla sọ sọ pé ma di pastor. babalọla pronounce my pastoralship. lọ sọ pé ma ṣiṣẹ́ níbi i will do what i did at the mi kì í dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. and i was not going to church. kò mà mí. he didn't know me. mi ò i don't know him. after thirty two years. lẹ́yìn ọgbọ̀n ọdún méjì. ọ̀rọ̀ tó sọ yẹn ṣe. what he said came to fulfilment. so àwọn tí àwọn tí a lè sọ pé custodian of holy spirit. àwọn tí ẹ̀mí mímọ́ dùdú gbà lọ́wọ́ rẹ̀ a professor. when i speak i speak with the holy spirit. tí mo bá ń sọ̀rọ̀ mo sọ̀rọ̀ pẹ̀lú mo sọ̀rọ̀ nínú ẹ̀mí mímọ́ ni hallelujah. báyìí kò gbẹ̀mí mímọ́. when i say receive the holy spirit you must say amen. ọ̀dà ìṣẹ́gun ikú. and he conquers death. ẹ̀mí mọ́ ṣẹ́gun á gbé mi ní ìṣẹ́gun. he will swallow death in victory. bí ọtí wù kí gbogbo ìdènà rẹ ti pọ̀ tó. no matter all your challenges. òkúta tí wọ́n yí sẹ́nu ibojì Jésù lẹ. the rock the rock ọ̀là tààrà ó tó gidigidi. it was big and heavy. ibi tí wọ́n gbẹ́ ń ṣàníyàn lọ́wọ́ pé ta ló máa bá wa yókùtà yìí kú. who will roll away this stone. ta ló máa yókùtà. who will roll away this stone. by the time tí wọ́n máa fi débẹ̀. by the time they got there. Mama ti yókùtà. The Bible says the stone has been rolled back. Ẹ̀mí mọ́ ti yókùtà kú. Holy Spirit has rolled back the stone ìyẹn ni kò sí nǹkan tí ó ṣàlè. so there is nothing the holy spirit cannot when you say holy spirit. sọ̀rọ̀ pé ọlọ́run. holy spirit is god. a dẹ̀ lè rí jésù ẹni tí wọ́n rí ni. and it's not christ is not visible that is the one you see. so bí gbogbo ìdènà kan tẹ wà níwájú ẹ lálẹ́ yìí. if you have any occurrences on your way like sickness bẹ́ẹ̀ mi mímọ́ ti ń bá báyìí. receive ye the holy spirit tonight. every infirmity in you shall vanish tonight. if you have been under the clergy from there to now. when I say receive ye the spirit. that spirit must turn back. hallelujah. hallelujah. have you opened your heart. are you ready. Are you prepared for the spirit? Wàá rí gbogbo àwọn nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ gbogbo àwọn ìwà jagbajagba. All your bad conduct. Wàá kọ́ rí bẹ̀rẹ̀ sí rùn sí ẹ. They will become distasteful. Wàá rí pé o lè ṣe mọ́. You can't do it anymore. Ah, báwo wá dẹ ni? My friend, it's like I've condemned my own character. Oh, you have become an extremist. I'm not an extremist. I'm working on my way to heaven now. ọ̀rẹ́ yìí mo bá sọ̀rọ̀ lórúkọ Jésù kó gba ẹ̀mí mi kẹ́mi mi máa wọ ọbẹ̀ kágbára ọ̀rọ̀ wọ ọbẹ̀ ìwọ Ọlọ́run tó fẹ́ mi náà ní àyà ọjọ́ òní fifty three years ago kó wù ẹ́ náà nù rẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lálẹ́ yìí tí mo ní kí wọ́n wá tí wọ́n dẹ̀ wá kí dà pé mo ní mo fẹ́ tọrọ owó tọrọ ọmọ fún wọn wọ́n ní wọ́n ń wá ẹ̀mí mímọ́ àwọn eléyìí ń wá ẹ̀mí mímọ́ Jésù ọkàn wọn yìí tún ṣe. tẹ́ ẹ bá rí gbogbo tó wà lọ́kàn yìí tí ò ní jẹ́ kẹ́ mímọ́ dúró ń bẹ̀ mo pa aláṣẹ pé kó jáde kó kúrò ń bẹ̀ kó parẹ́ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ yóò ní jẹ́ kẹ́ mímọ́ dọ́nú ọkàn rẹ̀ kọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ náà kó dá ẹ̀ṣẹ̀ náà dúró ká má kà sí ẹ lọ́rùn. mo wá ń pàṣẹ pé nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn òní tó o bá kú olùtúmọ̀ òní wá ṣùgbọ́n tó o bá lọ àǹfààní ló máa jẹ́ káwọn èèyàn yìí bá lè jàǹfààní rẹ̀ jẹ́ kí ẹ̀mí mọ́ wọnú yọ wọ náà kan yọ wọ náà kan kó máa gbẹ́nu ọkàn kó máa gbẹ́nu kó gbẹ́nu ẹ̀ṣọ́ la kó gbẹ́nu ẹ̀ṣọ́ gbọ́ bó ti ń wọlé kó máa ṣẹ́gun ikú kó máa ṣẹ́gun àìsàn gbogbo àìsàn tó bá wà lára ẹ kó gun ẹ bẹ̀rẹ̀ sí í ṣẹ́ gbogbo ìdènà tó dènà ìbùkún ẹ òkúta táyé yí sí ọ̀nà rẹ kó máa yí kúrò olúwa bá mi yí kúrò gbogbo ohun tó ń jẹ́ kówó ṣọ̀wọ́n kọ́mọ ṣọ̀wọ́n káyà ṣọ̀wọ́n kọ́kọ́ ṣọ̀wọ́n kíló ṣọ̀wọ́n kí mọ́tò ṣọ̀wọ́n kí gbogbo àdọ́pin lẹ́yìn nípasẹ̀ mímọ́ kó dọ̀pin gbàdúrà ẹ gbà èmi mímọ́ ẹ̀mí olùtùnú kò wọnú ẹ̀ ẹ̀mí mímọ́ ọlọ́run aláàyè kò wọ inú ẹ̀ kò tún ẹbí kò tún ẹ̀dá kò tún ẹ̀ṣẹ̀ ẹ̀mí tó máa fọ̀nà ìjọba ọ̀run ẹ̀mí ìkẹyìn ọjọ́ kò wọ inú ẹ̀ ẹ̀mí tó lè fara kíkú di ààyè kò wọ inú ẹ̀. lónìí kó di àtúnbí kọlọ́run tún ẹ bí kó tún ẹ dá fún ìjọba ọ̀run gba aláṣẹ ọ ọ̀nà rẹ kó là gbogbo di Jẹ́ríkò níwájú ẹ kó wó lulẹ̀ kẹ́mi mímọ́ díṣẹ́ ìṣù lọ́wọ́ nígbèsí ayé ẹ lágọ̀ọ́ ara ẹ kẹ́mi mímọ́ díṣẹ́ ìṣù lọ́wọ́ gba aláṣẹ ọgbẹ́ni fọlọ́run lókè abíọ́pẹ́ ò ti gbọ́ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin olùṣọ́ àgùntàn Púpọ̀mọyìn jẹ́ akíkanjú oníwàásù àti olùkọ́ tí ó yanrantí tí ó sì kún fún ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ohun ti Ọlọ́run àti ti ayé yìí wọ́n bá Ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn Púpọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sólì Joseph Ayọ̀ Babalọ́lá lẹ́bàá ọ̀dọ̀ àìràn ní ìlú Ìkejì Arákejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpọ́sólì ti Kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University Yabu báyìí àti ibi ìpàgọ́ fún ìjọ àpọ́sólì ti Kristi pẹ̀lú ibi àdúrà àti ilẹ̀ mímọ́ fún gbogbo onígbàgbọ́ àgbáyé gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti jù bẹ́ẹ̀ lọ ti wà lórí afẹ́fẹ́ ní www.mekisedekmission.com www.mekisedekmission.com ẹ tún darapọ̀ pẹ̀lú wa fún ọ̀rọ̀ gbàlà mìíràn ní gbogbo ọjọ́ ajé àti ọjọ́rú lákòókò kan náà lọ́sọ̀ọ̀sẹ̀